My sister, àwọn akéré ni àwọn kan àwọn kí ní bá bẹ̀ yẹn kí wá kí mọ́ mi kí wá kí wọ́n wá bá wù mí wọ́n wà lọ́wọ́. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti Rónkẹ́ lómi pé yìí. ẹgbẹ́ máa dé ẹlọ́wọ̀ èkó. ẹ má bínú àwọn ìmọ̀ràn kò sí bá a ṣe fẹ́ rí wọn bàbá rí wọn ní anytime àwa tí wọ́n á máa ṣàwọ́ ni. ọ̀rọ̀ tí dájú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀sà mojú kẹ́ má gbàgbé ten percent tọmọ yín so àti mo fẹ́ mo mọ̀ dájú mi ò gbàgbé o so àti